أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيم قلوبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله اعلموا أن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها اعلموا أن خير الكلام كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم منها أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنعمتي إخوانا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 أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه وتوبوا إليه التائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم Alhamdulillah الحمد لله رب العالمين ọpẹ́ ni fún ọlọ́run dúpẹ́ fún ọlọ́run ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala látara àánú rẹ̀ lórí wa ìbùkún ẹ, ike rẹ̀ tí ọ̀dàgbà kan sí adúpẹ́ ó ṣe wá ní mùsùlùmí. ẹ̀sìn tọ́lọ́run ti ṣàdéhùn lé lórí póun náà ni yọ́ọ́ borí gbogbo ẹ̀sìn wọ́lọ̀ kárí alikafirun bí àwọn kèfèrí bí wọ́n kọ̀ bí wọ́n bí wọ́n fẹ́ bí wọ́n fẹ́ gbà ìsìláàmù ni ó borí ẹ̀sìn tó jẹ́ pé láti pilẹ̀ òun ló ti lọ́ta ẹni aràn tá a fẹ̀sìn yìí rán wọ́n bá sọ̀tá títí wọ́n lè kú òun lu ẹ̀ wọn ọ̀dà dúró wọ́n tún lọ bá níbi ọ́sá lọ. àìmọye nínú àwọn tó bá ló gbà òun làwọn ọ̀tẹ́ òun ni wọ́n pa. ìgbógun ti ní ìdìtẹ̀ mẹ́sìn yìí kò fìgbà kan dúró látìgbàdégbà ní Islam ti ń rí gbogbo bí ayé ṣe ń lajú tí wọ́n ń ga nírònú bẹ́ẹ̀ náà ni ìjẹ́ Islam àti mùsùlùmí níyà òun ní mú oníranran àwòrán wá èyí tí ò ṣeé kà tán aláwọ̀tán àlàzẹ́rì èyí tọ́ka jù ń bẹ̀ ni wípé bí ìgbógun ti yí bá tiẹ̀ jẹ́ pé ó dojú kọ islam látọ̀dọ̀ àwọn ọ̀tá islam. nìkan ní àbápẹ́ ọ̀ràn ewu tí ń bẹ lórí ìsìláàmù ó fúyẹ́ bí ṣe ń rí ìgbógun tì látọ̀dọ̀ àwọn ọ̀tá àti ta bẹ́ẹ̀ ni tinúlé ò dúró mí ní àbúnyá ilé ìsìláàmù látọ̀dọ̀ àwọn tá a bá dákọ̀ wọn tá a máa gbóòórùn ìsìláàmù nínú ọkọ̀ wọn. ọwọ́ dàbí ìgbà wípé àtàmútu ṣé woman yóò ní kú báyìí ṣé ìsìláàmù yóò sì máa bẹ ṣé ò ní kú tọrọfà tí ń tálù kìí sọ̀nà ká mọ́ èmi àtẹ̀yìn lè máa wà nínú àlàáfíà ká máa wà ní ìfàyàbalẹ̀ káwọn mọ́sáàsì kákìrún kájáde ká pàṣẹ wá àti ká máa sọ̀rọ̀ ọlọ́run kọ́mọ́sì ń tó ṣe á sẹ́mi wọ́n ti ṣègbè àlá mínàlì jùlọ nínú àwọn tí wọ́n wà nú ọgbẹ́ ọgbẹ́ tó dojú ikú ọkùnrin àwọn ọmọ ìyá wa lónìí wọ́n máa naqamu minhum illa an yu'minu billahi al-aziz al wọn ò jẹ́ yà nítorí nǹkan míì bí ó ṣe torí ìgbàgbọ́ wọn sí Allah èyí tèmi àti ẹ̀ta àgbàgbọ́ òun làwọn ń jìyà lé lórí ẹni tó bá máa ti ń lọ láyé yóò máa ríran ìjìyà táwọn ọmọ ìyá wa mùsùlùmí ní Burma tí wọ́n ń jẹ lọ lónìí lọ́wọ́lọ́wọ́ kódà tí èdè onítìlẹ̀ rẹ̀ mọ́ yìí. lèmi يذوب القلب من كمد إن كان في القلب إسلام وإيمان bí ìsìláàmù àti gbàgbọ́ bá ń bẹnu ọkàn ẹnbàrí ti ń sàwọn ọmọ ìyá wa bórúmà ó tó ń tí ẹ̀mí èèyàn lè yọ gẹ́rẹ́gẹ́ kúrò nínú ara tí ìsìláàmù bẹnu ọkàn là àti gbàgbọ́ kámo nínú ìdọ́gbẹ́sínilá ìdọ́gbẹ́sínilá tí wọn afẹ́ lè pé àrírú ẹ̀rí láyé ó ní wọ́n ṣe fún wọn. ìkóni láàyè sínú iná mélòó mélòó ìgbẹ́kòtò kóni sí máa yìnbọn fúnni nínú òṣèkà ẹgbẹẹgbẹ̀rún. àìmọye olótìbẹ́mi mi nítorí èyí wọ́n fi lu wọn lẹ̀ wọn àlè gbẹ́lu mọ́ ayakulu la ilaha illallah wọn lẹ́sẹ̀ míì ju pé wọ́n ń wí la ilaha tẹ́mi àti ẹ̀ ń wí lọ. ní ìjẹ ní ìyàkọ́ ló tóbi ṣùgbọ́n tá a lólùgbèjà ta ni ó gbèjà Burma lónìí. musulumi bórúmà kò sí làókàna ghairuhum tọ́ba jẹ́ lómi inú wọn tí èsè musulumi bórúmà ni wọ́n ń jẹ́ ń yà tó jẹ́ pé kiri yóò kàn ní jìyà lónìí amẹ́ríkà ó dìde yóò gbìyà London ó dìde French ó dìde gbogbo àwọn orílẹ̀-èdè. sí ètò orílẹ̀-èdè Islam wọ́n gbèjà kẹfìrí ẹgbẹ́ wọn wà áyìnà dawlatul Islam àwọn orile ede Islam dà àwọn dà láti gbèjà ọmọ ìyá wọn Burma lónìí kò sí àárí. Burma yìí kí ló fàjẹ́ níyà ìlú kan ní orílẹ̀ kan ní. islam bẹ̀rẹ̀ sí ní tàn níbẹ̀rẹ̀ tàbí ká pé ilẹ̀ Burma yìí orílẹ̀-èdè kan ní tọ́dá wà. nípìnlẹ̀ orúkọ rẹ̀ ní Arakan àbí ká pé orílẹ̀-èdè Arakan ń bẹ tọ́jẹ́ pé àwọn tí wọ́n ń gbé bẹ̀ nípìnlẹ̀ àwọn bíi thirty million mùsùlùmí òun ló wà látara àwọn thirty million tẹ́ ń wà ní àràkánì yìí lórílẹ̀‐èdè yìí òun Islam ti bẹ̀rẹ̀ sí ní máa tàn tó fi tàn délùú tá à ń pè ní Burma tó wà lẹ́gbẹ̀ẹ́ àràkánì. Burma yìí àwọn tí ń gbé bẹ̀ tí ń pọ̀ àràkánì làwọn ọ̀pọ̀ mùsùlùmí wà àti bẹ́ẹ̀ ni Islam ti tàn dé Burma Burma ogunlọ́gọ̀ àwọn tí ń gbé bẹ̀ àwọn búzi ni tí wọ́n ń ṣe mùsùlùmí. eléyìí ti wà bẹ́ẹ̀ nígbà tó di seventeen eighty four nǹkan bí ọgọ́rùn-ún ọdún méjì ó lé nígbà tá a wà yìí tó ti ń lé tó ti ń lọ ó ti lé bí ó ti lé lọ́gọ́rùn-ún ọdún bíi mẹ́ta ó ti fẹ́ẹ̀ pé mẹ́ta torí seventeen eighty four sí two thousand and nineteen tá a wà lónìí àbí seventeen ok. ìgbà yìí àwọn bùnzi yóò àwọn bùnzi wọ́n di pàǹpá lérí àwọn mùsùlùmí arkan tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ọwọ́jà islam ti dé Burma tá ń sọ̀rọ̀ rẹ̀ lónìí tí wọ́n wà nú jìyà. wọ́n ń ja ìlú yìí lógún wọ́n pa àwọn mùsùlùmí nípakúpa oníranran ìwà àbàjẹ́ òun ni wọ́n hù. eléyìí ló mú kí àwọn búzi arkan wọ́n á da bórúmọ̀ mara wọn wọ́n da wọn wọ́n sọ ní mina minamaf òun ni sọ wọn yìí yìí níbi tí wọ́n ti lọ já mùsùlùmí lógún nínú ẹ̀yà tí àwọn arakanu jà ní ogun. eléyìí fà á kọjá pé àwọn mùsùlùmí tí wọ́n wà láàyè yìí wọ́n di tí wọn ò pọ̀ níye mọ́ torí ẹ ti pa púpọ̀ nú wọn wọn ò ju bíi three àbí four million lọ níjọ́ tí àpapọ̀ àwọn búrúdì tí wọ́n jẹ́ kèfèrí táwọn lọ bíi fifty million tí wọ́n ń jẹ́ fifty million àwọn tí ń jẹ́ mùsùlùmí ọ̀ máa ju mílíọ̀nù mẹ́ta tàbí mẹ́rin lọ. àwọn èèyàn yìí sẹ̀mí láàrin wọn wọ́n rí pé nira ni àwọn náà wá lọ dá ìletò lẹ̀ tí wọ́n kó ara wọn sí ibẹ̀ ni wọ́n ti ń sẹ̀mí wọ́n ń tà wọ́n ń ra ń bẹ̀. wọ́n ní àkójọpọ̀ lóríṣiríṣi èyí táwọn duhat àwọn àfẹ́sìn. tí wọ́n ń lọ bá wọn wọ́n kọ́ wọn lẹ́sìn. àwọn búbúyàn yìí wọn ò dáwọ́ dúró wọ́n ń lọ bá wọn lóòrèkóòrè láti jẹ wọ́n níyà wọ́n fẹ́ lé wọn kó nínú ìlú yìí àwọn ọ̀fẹ́ wọn rí mọ́. àsìkò tí ọ̀pẹ́ sígbà táwọn sọ̀rọ̀ yìí kó tó di wípé wàhálà yìí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ṣẹlẹ̀ tóbi ni mo débẹ̀ àwọn kèfèrí búùtì àwọn búùtì yúnà yìí wọ́n ní láti wọ ìletò àwọn àwọn ìletò àwọn mùsùlùmí lọ gbogbo àwọn àlùfáà àwọn àyímà àwọn hufaz tí wọ́n máa ń kọ́ àwọn èèyàn ní alukur'an wọ́n wọlé lọ bá kọ̀ọ̀kan wọn nílé wọ́n rí i pé àwọn ni tún tẹ ẹ̀sìn táwọn fẹ́ kọ́ parẹ́ àwọn ni wọ́n tún tàn án ká wọ́n lọ kó wọn wọ́n jẹ wọ́n yà wọ́n pa wọ́n. eléyìí lọ́wọ́ bí àwọn mùsùlùmí tó kù nú ó lẹ́sẹ̀ máa pa àwọn àfa àwọn táwọn kawọ́ gbé ara wọ́n láti dìde ìjàjàgbara látara àwọn àfa àwọn tí wọ́n ń pa. ètò bí wàhálà ni eléyìí lọ́wọ́ á mú gbogbo àwọn búrúkú wa lọ papọ̀. lé wọn lórí wọ́n bẹ̀rẹ̀ sí nípa wọn nípa púpá wọn ń fi ọ̀bẹ ya wọn lára bó ṣe wọn wọ́n nà wọ́n ní nínà kì í ṣe nínà apá ànàyàn lásán dọ́rbàn múbùrẹ́à nínà tí ń mú ọgbẹ lára ẹni Wọn nà wọ́n pọ́npọ́rọ́ wọn fi kán wọn ní gbogbo oríkèéríkèéríkèé ara oníranran ìjẹníyà. tá a lè kà tán ẹlòmíì wọ́n yọ ahọ́n ẹ̀ wọ́n fi sokọ́gi ẹlòmíì tó lábìrin tó jáboyún wọ́n fi ọ̀bẹ tú ọmọ jáde nú ẹ̀ tàbí wọ́n múyàwó wọ́n dàdúgbúlẹ̀ lójú ọkọ kí wọ́n máa bá lò pọ̀ yà òun ni wọ́n fi jẹ wọ́n wọ́n sì wà lórí bẹ́ẹ̀ títí lónìí tá a bá ń ka ilé tọ́jẹ́lé àwọn mùsùlùmí tí wọ́n ti jóná ọlọ two thousand six hundred ilé tí wọ́n ti jóná dànù. àwọn tí a kà lẹ́ẹ̀kẹta ni wọ́n lọ bíi three million lẹ́yìn tí wọ́n ti pa àwọn tí wọ́n rí àsálá rí tí wọ́n jàjàgbara tí wọ́n lè jáde òkà àwọn tí wọ́n lè kà kò ninety thousand mọ́ out of the three millions ó fẹ́ pé lẹ́yìn two àbí four million lẹ́yìn three million plus òun ló ti ṣègbè nínú àwọn ọmọ ìyá wa wọn ò sì yé máa pa wọn ìbá ti sọ yìí. kókó ọrọ òun ni pé ni ọ̀rẹ́ ní gbìjà wọn wọn ọ̀rẹ́ ní gbìjà wọn bàbá ń orílẹ̀-èdè tí ń jó orílẹ̀-èdè Islam ti ń bẹ lónìí òǹkà tó ni wọn kò sẹ́ni tí ó dìde àdánwò yìí ò lè nítorí gangan wa mọ̀ mùsùlùmí gangan ọmọ ọ̀tá ọ̀tá la fi ń ṣe ọ̀rẹ́ ṣe ní káwọ́ níjọ tí ìyàbá ń jẹ wá tọ́ra àti bọ́tà sọ̀rẹ́ ọ̀tá yìí ni ó sì dìde sí a ọ̀rẹ́ jà ṣe dìde ìjà àdánwò ni àwọn yìí tún orílẹ̀-èdè Islam lọ kó dúkìá Islam wọ́n ń dá wàhálà alẹ́ ń bẹ́ẹ̀ kí wọ́n lè máa rí ohun ìjà tí wọ́n tà kí wọ́n lè máa dọlọ́rọ̀. ọmọ ya wa ń bẹ ní Burma lónìí tí wọ́n wà nínú jìyà nínú wàhálà bá a bá lágbára àti dìde láti lọ gbèjà wọn láti lọ ràn wọ́n ṣe. tọ́jẹ́ pé oníranran nǹkan òun ló jẹ gàba lẹ́mi wá ìdí ẹ̀sára Islam ọjẹ gàba lẹ́mi gbogbo orílẹ̀-èdè Islam lónìí náà so ikhwanahum agbàgbé àwọn ọmọ ìyá wa nílẹ̀ Burma. wọ́n jẹ wọ́n yà wọ́n pa wọ́n. ọlọ́run àbíọ́ nínú àánú rẹ mọ́sálá ìbánisàánú wọn. bá a bá lágbára láti lè lọ darapọ̀ ká lọ báwọn ọmọ ìyá wa tàbí á lọ gbà wọ́n lẹ̀ yàn bá wà nù fún pínpín gbogbo alájọ wà nù fún pínpín báyìí o àwọn àdúrà fún pínpín. téèyàn fi túbẹ̀ ká máa ṣe ká máa bẹ lọ́rùn rẹ̀ fáwọn ọmọ ìyá wa ọlọ́mọsálá ìbánimọ̀ kú òun fòfin tí wọ́n wà. Allahumma inna abiduk gbogbo wa pátá ẹrú ẹ̀ la ṣe wa banu abidik ọmọ àwọn ẹrú ẹ̀ la ṣe èrè ọlọ́run wa banu ọmọ àwọn ẹrú ẹ̀ lóbìnrin ní náwó àti ìnàbíyàdìkà. àásọ orí wa ọwọ́ rẹ̀ ọlọ́run lọ́wà maadin fina hukumu ìdájọ́ rẹ̀ ti parí lórí wa o adilun fina kọdọ̀wù bọ́ ọba sì ṣe lọ́ràn wó rí torí bẹ́ẹ̀ déédéé lọdọ lọ́dọ̀ ẹ̀ nas'aluka bismi huwa laka samaita bi nafsaka gbogbo ọkọ̀ tó fi sọ̀rọ̀ ààrẹ la fi aw anzaltahu fi kitabik tàbá wo kọ rẹ tó sọ̀kalẹ̀ inú tírà rẹ aw allamtahu ahadan min khalikik tàbá wo orúkọ tó fi mẹ́nìkan nú àwọn ẹ̀dá rẹ àwítàsọ̀tàwù fi ilmi al-ghaibi indak tàbá wo orúkọ rẹ tó fi pamọ́ sínú màkọ́kọ́ sẹ́nìkan kan ọ̀ mọ́ lọ́dọ̀ rẹ ọlọ́run. أنت tẹ́jú al-Qur'an rabi'a qulubina alukuraanu tó fi kó wa jọ banisẹ́ni tó ونور rọ̀jò ìtutù ọkàn fún وجلاء wa nura sudurina sẹ́ni ìmọ̀lẹ́nu ọkàn wa wa jalaa azanina ìbànújẹ́ wa pọ̀ kókó rẹ̀ tá à ní tàwọn ọmọ ìyá wa burna burma ni mo bàlẹ́ níjẹ́ náà lọ wa dhahaba umumina àìbálẹ̀ ọkàn wa tá a ní lórí àwọn ọmọ ìyá wa ọlọ́run bá ní dẹ́ fún ẹ̀. اللهم إنا نعوذ بك من الهم والعزل والعجز والكسل والبخل والجبن ودلع الدين وغلبة الرجال لا إله إلا الله العظيم الحليم أدوات tí في fi kọ́ لا إله إلا رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم اللهم رحمتك نرجو ìkẹ́rẹ́ là ń retí rí ọlọ́run mọ́tàlá ìsọ ìkẹ́rẹ́ kalẹ̀ fún wa fala taklina ila anfusina tarfata aini mọ́tàwá dá ọ̀ràn wa mọ́tàwọn ọmọ ìyá wa burúkú dá ọ̀ràn wọn wàsílì làwọn ṣùgbọ́n àwọn kùlà gbogbo àlámọ̀rí ọ̀ràn wọn ọlọ́run bá wọn tún ṣe la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọlọ́run abẹ́ ọ fún gbogbo àwọn bùzùyún àti gbogbo àwọn alátìlẹyìn wọn ọlọ́run gbá wọn mú gbá wọn mú ní ìgbàmú azizi muqtadir ìgbàmú alágbára. tí ẹni tọ ọba gbámú ò ní bọ́ ìgbámú rẹ̀ ni ọba ní gbá mú. wọ́n zálizálí la arúgbó mi ta ti akọ̀dá mi hì. ìwọ ló nílẹ̀ tí wọ́n wà lórí ẹ̀ tí wọ́n fi ń àbàjẹ́ tí wọ́n fi ń pa àwọn ẹni rẹ̀ ọlọ́run wọn lẹ́sẹ̀. ọlọ́run mi ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀. ọlọ́run mi ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀. wọn ò lágbára lérí ìrì ọlọ́run wọn ò sì lè mú ọ ọlọ́run mọ́sálá ìmú wọn ìwọ ló mú àwọn ìjọ níjọ́ tí wọ́n fẹ́ gèrè wá wó kàábà agbára rẹ̀ ìjọ náà tún bẹ dùn ní ọlọ́run mọ́sálá ìdó táwọn ọmọ ẹ̀yà wa nílẹ̀ Burma ọlọ́run dó tì wọ́n ọlọ́run ránṣẹ́ ànàṣe sí wọn nasara kalimobin ànàṣe rẹ̀ tó jẹ́ pé tí gbogbo èèyàn bá rí wọ́n mọ̀ pé ọlọ́run ràn yẹn sí ọlọ́run mọ́sálá ìbániránṣẹ́ rẹ̀ sí wọn ọlọ́run àti tóbi ọlọ́run gbogbo àwọn tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí ọlọ́run bá ní gbà wọ́n lẹ́rú ọlọ́run bá ní gbà wọ́n lẹ́rú ọlọ́run bá ní dáríjì wọn ọlá àti tóbi rẹ ọlọ́run ọlá àjẹkọ̀ oṣù rẹ ọlọ́run orílẹ̀-èdè wa ọlọ́run abiọ́ mọ́pa wa náà láyà ń bẹ́ o ọlọ́run mọ́pa wa láyà ń bẹ́ o o ti ń fi ìfàyàbalẹ̀ rẹ o ti ń fi bá wa gbé ń bẹ̀ ìpáyà rẹ ọlọ́run dákun mo jìnnà sí wa gbogbo ibi tí aláhi ló wà nílùú náà ọlọ́run rántí àlàáfíà sáwa náà Allahumma nsuru ikhwana al-mustada'afina fi kulli اللهم انصر إخواننا المستضعفين في كل مكان اللهم انصر إخواننا المستضعفين في بورما، اللهم انصرهم على أعدائهم اللهم انصرهم على أعدائك بوذيين اللهم انصرهم نصرك مبينا واحقن دماءهم وعليك بكل ظالم طاغ متجبر wa àrínà فيهن fi hinna àdìhìm ajá ibà kùtàràtì. ọlọ́run èèmọ̀ agbára rẹ tí èèyàn máa ń rí tí fi mọ̀ pé ọlọ́run ló ṣe léyìí járe lára àwọn bùbí yìí ọlọ́run járe lára wọn wa àkùsìhìm àkùsà àzìzìn mùtàjàbìrin mùtàdìrin ìnàkà wàfìdálìkà kọ́ọ̀dìrún ìnàkà alákùlùṣe ìnkọ̀dí ọlọ́run mọ́sálá ìgbàdo àwa ọlọ́run dó tiwa jimá tó ní mọ́sálá kìí máa fún wa máa fa àánú rẹ bá wa gbé ọlá àti tóbi rẹ ọlọ́run òjòkẹ́ rẹ tó ń rọ̀ fún wa mọ́dàwọ́ rẹ dúró tó bọ̀ máa rọ̀ òjòkẹ́ fún wa wá máa jẹ́ ọ máa jẹ́ ìkẹ́ fún wa má sì ní yàdé alórí o ọlá àti tóbi ọlọ́run orí rẹ ni kọ́ máa mú jáde fún wa kọ́ máa mú ìbínú rẹ jáde àwọn kan ti ń jẹ ìbínú ọlọ́run ẹni bá máa ti ń lọ láyé láwọn àsìkò ibì kan láwọn eré abì kan lamẹ́ríkà lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ìṣẹ̀lẹ̀ tó lágbára ṣẹlẹ̀ sí wọn látara àtẹ́gùn burú tọ́lọ́run sí wọn ọlọ́run ṣàánú wa atẹ́gùn tó ti sánmà wá tó sì wọnú omi téèyàn ń wo báyìí pé ń wọnú omi tọlọ di ìjì ńlá tọjẹ pé gbogbo omi yẹn kò síbi tọwọ tí ọba gbó nǹkan wọn jẹ ìjì náà tún ń wọ airport plane tó tóbi ọ ń sọ sókè tá a máa wo bíi captain tá a máa fi ṣeré ńgbà kéke tí wàá ní ràn fún wa títí ṣèkẹyìí fún wa ọlọ́run a fún ọ mọ́sẹ̀ níyà fún wa o. àwọn tó fi ṣe yà fún ọlọ́ńdàkùn bá ní ṣàánú wọn àlèpé torí pé ilẹ̀ àwọn kan lọ́wọ́ mùsùlùmí wà ń bẹ àwọn èèyàn náà làwọn tó wà ń bẹ ìsìláàmù ò sì pé ká máa béèrè yà fún yà tóun náà bá béèrè yà fún rẹ̀ àwọn bùzìyún náà béèrè yà láfi ń béèrè yà fún alátọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ránṣẹ́ ìyà sí wọn gbogbo orílẹ̀-èdè gbogbo àyè tí ìyà tí wọ́n ń jẹ wọ́n tí wọ́n béèrè yà fẹ́kọ̀ òfin ṣàdánwò fún wọn ní ọlọ́run bá ní bá dánwò dúró fún wọn ọlọ́run àti tóbi ọlọ́run á má ránṣẹ́ ìyà sáwa náà ọlọ́run ṣàánú wa ọlọ́run àti tóbi ọlọ́run wa yẹn náà àrọ́tà fitnatan bi qaumina fatawaffana ilayka ghayra maftunin àdúpẹ́ fọlọ́run ọlọ́run ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní